tí kò ti sówó ìgbàgbé ṣe yín pé kádàrá ò lè tà sí bàtí wáyé pa máa rí gangan làá. alhamdulillah my dear wo pe mọ́mi ẹ fún mi pe mọ́mi mi. mọ́. Ah. yes sir. thank you lord. daddy is around. yeah thank oh, my baby. <laughs> my I baby. love the smiling face I love the smiling face. <laughs> ah ah in fact ah. mo ṣe rí ojú yìí mo ti mọ̀ pé Eh eh, akọni báwo ni báwo ni. o tún lè máa mo mọ mo mọ ẹgbẹ́ àdégbé mi ṣe ní smiley face yẹn inú mi kan ti ń di pé yes it has happened. my dear let me tell you one thing. Okay. jẹ́ ká gbàgbọ́ náà ti ṣe ah, because èmi ní gbàgbọ́ pé ó ti ṣe ṣe ọdún ó ṣì kù bí díẹ̀ ráńpẹ́ kan but gẹ́gẹ́ bí ìgbàgbọ́ tí mo ní mo gbàgbọ́ ti ṣe ṣe because out of our ti a submit proposal mm, àwa méjì kan ló fẹ́ dàbẹ̀ ń pa fẹ́ level up ṣé wàá mọ bí tí mo ti wá believe pọ̀ lọ́n ti ṣe ni lẹ́ni tí wọ́n á pè wá fún meeting èmi nìkan ló pè fún meeting. Oh, èmi ti mọ̀ ipa gbogbo wa ló máa já sí <laughs> bẹ́ẹ̀ ni èmi ti mọ̀ pé wa ló máa já sí because immediately he left mo ti wọnú ilé mo ti bẹ̀rẹ̀ sí ní gbàdúrà ọlọ́run lágbára ọlọ́run ṣàánú mi jẹ́ kíkí ní ìkópọ̀ sí wa lọ́wọ́. I trust you. ti mọ̀ pé yes ó ti di títí wa. torí ọ̀pọ̀ àwọn èèyàn kan ni wọn máa ń lè fi ìyàwó wọn yangàn bọ́sọ̀rẹ́ mi anywhere tí bá dé ni mo máa ń fi ẹyọ ọgbọ̀n láàrin àwọn ọ̀rẹ́ mi pé irú ìyàwó tó lọ́n fún mi èèyàn bíi màmá mi ló lọ́n fún mi ọlọ́run tó dẹ̀ fẹ́ fún mi kò ní gbà ẹ́ lọ́wọ́ mi. àmín my dear yeah. i'm going to celebrate before the celebration. <laughs> really? yeah it calls for celebration of course and now voluntarily anything mo fẹ́ ká ara ṣe mini party láàrin ara wa so mo volunteer láti ṣe anything name it Anything. Anything. Anything I'm ready to do for you, my dear. And you too. <laughs> yeah, name it. I'm I, ready to cook anything. <laughs> Baby, I think you know my favorite Of course, of course. I, I know it is. <laughs> Thank you. Yes, darling. Eh, eh. So nǹkan tó wọ́n ẹ jẹ́ ẹ wo ni kí wọ́n ní ẹ gẹ̀ẹ́sì. yes ní ah. would like but ṣe máa ń yes aládàá ńlá ni o abẹ́rẹ́ ibi tó gbé mi lọ. ọkùnrin ẹ <laughs> eh, no problem i'm going to. o ti kọ mi ìta rẹ so definitely o ní láti ṣe fún. ṣùgbọ́n ìwà ẹranko àwa pé ẹnìkan ìgbà wo láyé yìí ó tó dára. àfikọ́rí ẹni máa ṣọ́ ni. ànínílẹ̀ ayé ẹ ká ṣé àwa ẹ jọ dádì ni mo béèrè. ẹ jọ láti bò. Um, mo fẹ́ rí wọn ni mi àti wọn ti sọ̀rọ̀ so mo ní kí wọ́n bá wọn pé ká jọ parí ọ̀rọ̀ wá síbi. kí ló dé kí wọ́n lórí fún. mi ní airtime lórí fún ó tán ṣé mo pé mo lọ fún times ọkọ̀ yẹn máa ń fò so airtime mi tán so mi pè wọ́n kí n tó wá. ẹ jọ ẹ sọ fún pé fẹ́ràn mi fẹ́ràn mi ló béèrè wọn sọ fún wọn ẹ ṣe ẹ kò sọ fún wọn pé fẹ́ràn mi adé kàn ń bí wọ́n dẹ̀ jẹ́ Ferrari ló máa rántí ff náà ni. Daddy. Ní tó wà lẹ́nu géètì yẹn ló ń béèrè yìí. Ó ló mi. Bẹ́ẹ̀ sá. Ah, kí ló ti porúkọ rẹ̀? Ó lóun fẹ́ràn mi. Ṣọ́kùnrin ni àbúbìnrin? Ọkùnrin ni. Ó lóun fẹ́ràn mi Adékànbí. Fẹ́ràn mi Adékànbí. Bẹ́ẹ̀ sá. Ah, kí ló kí ló sọ pé ṣẹlẹ̀? Ó ní ìgbà táwọn wà kékeré àwọn máa ń lọ ìdẹ́wà sọ́dọ̀ yìí. Ṣáà ní kí n sọ fún yíyá. Ah, ó ń lọ holiday wá sọ́dọ̀ mi ṣé ìwọ mọ ẹni yẹn. mo mọ rẹ. mọ́tà mi tiẹ̀ fẹ́ mọ bí ó ṣe pẹ́ tó eh, bó ṣe jẹ́ last born tó náà tí mọ́tò fi sọ pé o mọ̀ yẹn ah, àbí kí ló ní mo sọ my dear. yes yes. o ò dá mọ rárá. mo dọjọ́ mi. Ah. ó ṣe mistake mi kò ṣe. Eh, eh, ọmọdé ni àbí àgbàlagbà. ẹni ò dàgbà púpọ̀ ó jù mí lọ ṣá. kò ti sówó ìgbàgbé ṣe yín pé kádàrà ò lè tà sí bàtí wáyé pa máa rí gangan là. ó máa já já kó yẹ pé mo lálejò já kó yẹ pé mo bí síjọ. okay So, yeah if mi ni lacking your koko distract your <laughs> quality. yeah yeah my dear ẹ pẹ̀lẹ́. sorry dájú láwọn ní appointment pẹ̀lẹ́ nípa. Ah, kì í ṣe appointment mo kàn fẹ́ rí wọn ni nígbà tí yẹ kí mo mọlé kí n fẹ́ máa dà wọ́n láàmú pé mo ń pè kiri fún ẹ understand pé nǹkan máa bọ̀ kí wọ́n bá wọn lé o. ṣé wọn gbàtà wà kékeré a máa aṣọ dé lọ́dọ̀ wọn that is nice gan i understand ẹ adékùnbí náà ní sunday mi bí aburúkọ mi wà tó ń mọ̀ mí sí ni but that is such a nice man ọlọ́run ẹ ẹ ẹ sọ fún wọn pé fẹ́ràn mi adékànbí plan b àti yé wọn. fẹ́ràn mi adékànbí. ṣé ẹ sọ fún ọ náà nìyẹn fẹ́ràn mi adékànbí fẹ́ràn mi adékànbí plan b ẹ adékànbí plan b ẹ sọ fún ọ bẹ́ẹ̀ mi ni. Open that gate. Open it. burúkú yẹn èmi ni wọ́n èmi ni wọ́n sọ pé wọ́n sin wa ayé ẹ fẹ́ bàjẹ́ ṣá. a ní business pẹ̀lú ẹ̀ níwọ̀n ìgbà tó bá follow rules and regulations. wàá mọ̀ mí sí tó bá wọlé làkúrẹ́ wọlé ọdún kò tí bá gbọ́ fẹ́m tó bá lọ síbẹ̀ ní postmart mọ́tò tó máa wọlé next time ambulance náà gbórúkọ ẹ̀. wọ́n ti yá wèrè wàá mọ̀ mí sí. <laughs> Yeah. Down! You look up, you die. Are you deaf? Did? Did Gentleman. Hello. Leave her, leave her, you won't talk. Talk, I hear you. Please, ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run. Ẹ dá ẹ̀mí ẹ̀mí àwọn family mi, ẹ dá ẹ̀mí àwọn family mi. Ó dà pé lórí burúkú ni yín sà. Ikú wọlé tọ̀yọ̀ ní kò rọra pa yín jẹ́jẹ́. Báwo ṣe pa yín tí ò pa yín? Torí ta náà pàápàá pàbí òṣèyìn. No! Don't do that! ẹni àmọ́ tẹ bá fẹ́ ẹni àmọ́. yes yẹrẹ máa fún yẹ tó tó lọ ẹni tó lọ. hello do we look like beggars. look up. sori ìtòsàn yẹn ó tún da yi àti wa àwọn òkè ń tajà kan fẹ́ẹ̀yàn méjì. kọ́ ah, ah, ah, eh. you wasting time kò sáyé náà. we dey waste time abi. Mm. Ah! Ah! kó mẹ́fà. ènìyàn máa burú o ayé ìkà la mi gbé ènìyàn máa burú o. ẹ lọ́wọ́ yẹ bọ̀ dán dán dán ṣé ẹ ti ṣe o ẹ̀yin ni ṣe náà wà báyìí. táwọn ọdẹ ìjó ó lè pa ayẹyẹ tí ò bá ní mi mú èmi gẹ̀ ẹ́ mo ẹ máa gbá pàlà mi jẹ́jẹ́ <laughs> ẹ ok àgbo àgbo báyìí <laughs> ah, bùnmi kọ́ mi kọ́ mi kí ló ń ṣe tí gbogbo ilé òórùn ṣe kúnlé báyìí. <laughs> jollof rice sà. Ah, ah. wá báyìí wá báyìí. kí ló ló ń ṣe yẹn. jollof rice ni sà. Ah, ló ń ta sọ́sọ́ tó yìí. <laughs> jọ̀rọ̀ mú ti rí mẹ́nu yẹn náà torí òun yẹn rán mi létí ìgbà tí mo wà ní Korea ìjọ tí mo délu ẹ rice tí mo jókòó pé láìpẹ́ fried rice nìyẹn bẹ́ẹ̀ tí wọ́n máa ń ṣe rice láwọn ìlú yẹn. oúnjẹ yìí náà ni díẹ̀ náà ni àbí àṣà jẹun. ẹ wo dáàdi mo wá promise yín pé eléyìí o ó máa dùn ju eléyìí tẹ́lẹ̀ jẹ́ ń kórè àná. ẹ ṣáàbù ẹ náà ká jẹ ká jẹ. ok ó ti bẹ́ẹ̀ rẹ́dì so mo ti ń set ọmọ ọlọ́wọ́ ṣíbí. <laughs> mọ́ mi tètè set ẹ o tètè set ẹ jọ. dáàdì dáàdì lẹ́yìn dé kórè àrè. orí ẹ̀ kónkó kọ́ tó bí ẹ̀ yọ̀ọ́ mọ oyin ìrírí òní ti dé kí n tó fẹ́ yẹ ẹ̀ gan hmm. máa bí mi question. o má máa dá díẹ̀ dáàdì ẹ ti lọ sílùú tó pọ̀ gan-an ah, wọ́n ti lọ sí China wọ́n ti lọ sí US wọ́n ti lọ sí Spain. ọmọ ìlú Schengen gbọ́ àwọn ìlú Europe yẹn yóò ah, ń sọ ẹ̀ èrò kẹ́mi jọ yìí ni àwọn ọmọ kékeré àfijó ṣáà àforin orin ọ̀dẹ̀ lórí kò nídìí. Àyìnkẹ́ káàbọ̀ ọkọ mi kí ló ṣẹlẹ̀ ojú ẹ tí mò ń wò yìí ò fàyàn mọ́ra just tell me what happened my dear. kò sí. Ah, ah, má sọ fún mi pé kò sí nǹkan kan sọ nǹkan tó ṣẹlẹ̀ gangan fún mi kí ló dé. mo tuntun ní sí e o. sí hm? e o. ó dàbí pé orí ẹ̀yẹ ti dàrú. dúró ṣé o náà pọlọ ṣá. dẹ́mi lóhùn ṣé o náà pọlọ ó fẹ́ joyè bẹ́ẹ̀dì tó ń kawó nínú ilé àbí ṣé o mọ etí dáàdì ẹ̀ ń san lówó skul ẹ̀ẹ́ o fẹ́ joyè ọmọ ayọ̀ ṣojojú orí mọ̀nà jí ẹsẹ̀ lòṣì wà dá lóhùn ìwọ títí ní ceo ló ò tí ò tí ẹ bẹ̀rù kí ni ìṣòro ẹ tọrọ jẹ́ wọn nìkan àbí owó òpin tọrọ jẹ́ wọn nìkan yẹ kó wá di Marius nílé kó bẹ̀rẹ̀ sí ṣòro oríṣiríṣi àbí bẹ́ẹ̀ kọ́ jọ sọ fún mi ọmọ ọdún mélòó ni ẹ kí ló ń fi orí ẹrù kí ló ń bẹ́lẹ̀dẹ̀ sọ dáre lóhùn ó wà lẹ́yà òòyà rárá ó wà lẹ́tà òòtà ó wà ní fòrùfò náà fòrù ó wà ní ten òòtẹ ó wà ní twenty òòtù ó wà ní thirty òòtà ń kókó ó wà ní forty òòfọ mọ́lẹ̀ ṣé o rò pé fifty máa bẹ́ẹ̀ mu àmì òrò mi ò rò pé fifty máa bẹ́ẹ̀ mu ah mo mọ̀ pé tí bàbá ẹ bá dé kékeré nìtẹ́mi sọ yẹn àbí bẹ́ẹ̀ kọ́ ni mo sọ bẹ́ẹ̀ ẹ káàbọ̀ jàre. kí ló dé àti táwọn tí ń bá ariwo kí ló dé ẹ kí ló ń pariwo mọ́mọ́ fún kí ló ṣe. mo mọ̀ pé tẹ bá gbọ́ nǹkan tó ṣe ẹ máa báwí ju bí èmi ṣe ń báwí yẹn lọ. kí ló lè ṣe tó kàn pa má pa wọn láyà jẹ náà. gbọ́ kí ló ṣe jèrè kí ló ṣe etí ẹ̀ fọ́ ni. sọ̀rọ̀ àbọ̀dẹ̀ lè sọ̀rọ̀ mọ́ wọ́n ní kí ni nǹkan tó ṣẹlẹ̀ mo ní sí o. ní ìwọ. sí o. sí o kí ló jẹ́ sí o. ẹ̀yin náà mọ̀túmọ̀ sí o ó ti ní carry over. ojú ti fail ọpọlọ ẹ ti lọ o ojú ti fail oh, failure ló ń pè ní sí o fẹ́mi hmm. ah. ló ń dàbí pé o ti gba national merit award sí ọgọ́ mon ní orí gbórí ẹ̀ ò pé arúgún nìwọ ẹ̀ arúgún yẹ kí wọ́n máa kó fọtí fún ẹ ọmọ ẹ tí mo sọ ni kí ló ṣe é gan kóòsì mẹ́rin tó ń fọdún keje ṣe ah tí wọ́n dẹ̀ wọ́n ní káwé kó lọ kọ́ hair dressing àbí tailoring bì kan. mo ti sọ bẹ́ẹ̀ fún. kò má má má kó gbájú àbúgbà ya ẹ ni o o o o ọpọlọ ńlẹ̀ orí brain kò mú ní wọ́n mú brain ní family àwọn yẹ ẹnu ẹlẹ́jọ́ wa yẹn o ẹnu ẹlẹ́wà yẹn. ṣé o ti rí amúnigún ni ẹran ọ̀bí yẹ ìbí yẹ fún lójú ọ̀tún ẹran ẹ̀fọ́ lójú òsì ṣé oníṣòsì gbọ́ nǹkan sí bàbá ẹ sọ àbí bẹ́ẹ̀ kọ́ ọmọ ayọ̀ tó dojú nígbà tó bá bẹ́ẹ̀ sọ tó bá ti gbọ́ torí pé ó jẹ́wọ́ nìkan ṣo yìí náà ni. Sandra. Sandra. Pẹ̀lẹ́ ṣùgbọ́n. Gbogbo bí dádì àti mọ́mí ṣe ń bá ẹ sọ̀rọ̀ pátápátá ni mo gbọ́. Inú kíchìn ni mo wà tí mo ti ń gbọ́. Hmm? Má sunkún mọ́, it's okay, it's all right, pẹ̀lẹ́. Um, if I may ask you, àwọn subjects wo gangan ni wọ́n fún problem? Maybe I can be of help when you know you can help me, then why are you doing a maid in our house? ah, Sandra. Nǹkan tí ò yẹ pọ̀. Ayé ẹ lọ́jọ́ So I'm listening. Ìgbà tó mọ̀ ó pò mọ̀wé. Kí wá lórí tó wá ń Please just let me be. Sandra show yẹ dé ibà. Why are you lost in thoughts? ṣé kò yé any. Oh, wo ọmọ kan tó ṣẹlẹ̀ tí ò bá e, another approach so that wàá understand ẹ man this is so so amazing when I see you now so beautiful like man you're so brilliant. <laughs> Sandra Oh yẹ ká gbé ẹ ti sẹ́gbẹ̀ kan ṣorí nǹkan tó wà important to me right now is kíkiní tí mo kọ ẹ yìí kò yẹ gidi gan ni because mi ní fẹ́ kó fail o mi tiẹ̀ ní fẹ́ kó fail ẹ̀ rárá àti rárá so concentrate okay. with the look of things ó sọ pé ó máa yé mi well the last time ní ìta you told me that nǹkan tí ò yé mi ó pọ̀ ju nǹkan tó yé mi lọ i was wondering what could that be.

ikú wọn ní ọ̀nà o tọ́mọ̀ sí máa yé sí ilẹ̀. ọkú kí ni nǹkan tó ṣẹlẹ̀. wo mi wọ̀dà àwọn olórí burúkú ti wálé o àwọn wèrè ti wálé o tó jẹ́ pé ọ̀pá yín ọ̀pá ló ní wọ́n ń tà wọ́n ti wálé o wọ́n ti wálé wọ́n ti pẹ̀gbọ́n mi o wọ́n tọ́mọ̀ sí o ah, ọ̀pá ìyá ẹ wọ́n pa àbúrò ẹ ẹ ní bọ̀dì ẹ ní gàdẹ́ntì wọ̀mí wọ́n bá fẹ́ lu ẹ̀kúrú lé òlè rí wọn pa wọ́n pa ayan wọ́n pa dùn wọ́n gbẹ̀kúta ilé aya rẹ̀ wọ́n tún pa ìdùn òkèrè bí owó lórí burúkú ah! wa. bọ́lá ni òkú bàbá làkẹ́yẹsì ẹ̀dùn gbẹ̀gẹ́ ìgbọ́ ikú wa lè hàn náà. wọ́n pa ìyá mi. wọ́n pa ìyá mi. wọ́n pa ìyá mi. wọ́n pa ìyá mi. wọ́n pa àbúrò mi. ṣé ẹ gbàgbé kò dára ẹ gbà mí kò dára ẹ gbà mí gbogbo ẹrẹ àdúgbò ẹ gbà mí o ìrọ ìrọ ọ̀ bá. kí ló dé látàárọ̀. mo wà lẹ́ńkùlé ní ẹran sà. kí ló dé. ẹ ẹ ẹ mo wà lẹ́ńkùlé ní sà ẹ má bínú ẹran sà. wọ́n wà lẹ́ńkùlé. bẹ́ẹ̀ni làwọn ń gbà lẹ́kùn lọ́wọ́ fẹ́ bó. ẹ ẹ bá dẹ̀ ṣe sùúrù ọ̀nkù. kí n ṣe sùúrù ṣé kì í ṣe pé o ti ń lọkùnrin nulẹ̀. o ti sọ lé ní ilé kátì àti ilé olókìní ilé ilé kùté nígbà tó mọ̀ sòdì sí láyé nìsín kó o máa gbọ́kùnrin wáyé lókun ọ̀nkú ṣe ń wà bẹ́ẹ̀ lọ́wọ́ mi tẹ́lẹ̀ ni. wọ́n ti mú mọ́ sọ fún ọ má má pè mí lọ́nkú mọ́ ẹ pa mẹsẹ pẹ gbọmi o ẹ pa mẹsẹ pàtó má sí o èmi kì yóò kú ikú kankan bí kò ṣe yíyé yíyé yíyé yíyé ntọmọ Ọlọ́run. ọ̀nkú. ẹ jẹ́ bó ti sọ sẹ́bẹ̀ mọ́. Ah, ó dà ẹ má bínú. ọyọ fún mi ṣàwádé o àwádé àtúndé adélé táìwò bólúsọ mọ́kì jùjú dé délé táìwò tí ìdó àti ẹ kà kí àwọn kan sì dáadáa mi ò láì kojú tó fún wọn ẹ̀mí náà bá dá ọmọ lórí lọ ni ṣé ìwọ wèrè. àmọ́ jù wọ́n lọ náà. bámi ní èjì. àṣẹmọ èjì mi ni àti pé àṣọ àwọn ọmọ ọ̀nkú bá lè ṣe ṣe báyìí mo jù wọ́n lọ àwọn gan mọ̀ náà. àwàdé o ìdí àlàáfíà làdẹ̀ẹ̀dẹ̀ tó o bá fẹ́ ilé ìbò ṣe wà àjọ máa gbé bẹ́ẹ̀ ni. ọ̀nkú ilé ìwòsàn ilé. bẹ́ẹ̀ àjọ máa gbé bẹ́ẹ̀ àti bàbá gbé mi <laughs> ẹ wo kọ́mẹ́dì yìí pọ̀ gan ẹ má bínú ẹ má bínú àti pé wèrè yìí ah, ó pọ̀. èmi ṣe wẹ́rẹ̀wẹ̀rẹ̀. ẹ bìkan sọ pé òògùn ẹ máa wá lọ́sàn-án kan orúkọ lọ́dọ̀ àìsí pé bóyá ẹ̀tẹ̀ sọ fún mi pé bóyá ẹ̀tẹ̀ wá kí mi o ẹ mọ̀ tí wọ́n ti fẹ́ wá kí mi ẹ pè mí ẹ gba permission tí bá ní kẹ́ máa bọ̀ ẹ wá kó tó di pé ẹ kó àwọn ọmọ yín àti àwọn ẹrù tẹ kó wáyé ah. <laughs> ẹ kọ́kọ́ gba permission ẹ wá dé ta ìdẹ ní <laughs> ẹ wo ẹ stop ẹ ká ẹ. <laughs> Ah! kí n ṣẹ̀ṣẹ̀ kó pàmísẹ́ kí n tó wá bí wáyé kò ní dáa fẹ́ gbọ́n lọ́nà ọ̀run. Ah wàhálà mọ́tò ló máa pa ẹ̀gbọ́n mi lọ́nà òun Thomas mọ́tò ló máa pa o torí kò jẹ́ kí kankan yìí tí ò yí ọ pọ̀ ju tó yí ọ lọ so ilé tó ń wò yìí ilé tó ń wò yìí àjọkọ ni <clears throat> èmi gan ni mo kọ́ ilé tó pọ̀ jù ń bẹ̀ ní ilé yìí tí mo fi owó pọ̀pọ̀ owó òbí owó pákí tí mo fi ránṣẹ́ tẹ́tọ́ mi kọ́lé seventy percent lówó mi nù ní. ẹgbẹ́ mi ò jọ gbọ́. ọ̀nkú kọjá ẹni mo sì wà òun rèé àwọn kọ́sìsì ẹ̀rí lè yàrá mẹ́ta ló wà nílé eléyìí ó mú kan gẹ́gẹ́ bí olórí ẹbí fine boys eléyìí ló mú kejì gẹ́gẹ́ bí ẹ̀tọ́jọ́ ìyá yìí èmi náà bàbá yín yàrá ẹ̀gbọ́n mi tó tóbi tó ní kínní èmi náà mú. Ah, ah. ìwọ bóbìnrin ni ọ sórí gbogbo rooms ìwọ sùn bẹ tàbí dọ́tí tẹ̀ ń kó oúnjẹ sí kó oúnjẹ bọ́ ta ń bẹ kọ́ máa sùn bẹ. ẹyin dàgbọ́ ló dẹ̀ yíra ẹyin tàbí dragon. ní ẹyin tàbí dragon. ọlọ́run ọlọ́run máa jẹ́ àṣìṣe ẹ̀yà mo mo ṣiṣẹ́ burúkú mo rò okú ẹ̀gẹ́ kílẹ̀ tó dó bó ṣe dúró yìí wọ́n bá wúwọ́ tẹ̀lé wa o ọmọdé fẹ́ tẹ̀lé o ó lè jáde lọ. Hm. àtùpà ayọ̀ àtùpà ire o àtùpà ìmọ̀ ìmọ̀lẹ̀ ayérayé láéláé ẹ wo ló ṣe jẹ́ ọ̀kalẹ̀ bí ẹ̀wọ̀ tẹ̀tẹ̀ ebi ń pa wá ẹ̀ tí jẹun kankan látàrọ. ebi ń pa wá gan. ẹ ṣẹ́gun ni ebi ń pa yín. ẹ káàán sá. dọ́nà ọ̀sẹ̀ rí mi ni. sọ ọ̀sẹ̀ rí mi ni sọ sọ pé ẹ káàárọ̀ nígbà tó kàn rí mọ́lẹ̀ bí àgbò sọ ọ̀sẹ̀ rí mi ni sọ ọ̀sẹ̀ rí mi ni kí ni. uncle wayo jọ máa bẹ́tà kẹ́ máa tẹ̀kẹ̀ yìí sí bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí hypertension hypertension wà ló máa pa ẹ ṣáà rọra high blood pressure. gbogbo àwọn tó bá kú lé ìyá alájà alápàtẹ́sàn màmá pé yá ìyá ẹ̀ ti kú òun ló lẹ́jọ́ gbogbo àwọn tó bá kú bí àpàtẹ́sàn lọ máa pa wọn bẹ́ẹ̀ lọ sọ bẹ́ẹ̀ kó tó fi mú tẹlifíṣàn. ẹni ń pa àwọn ọmọ ọlọ́mọ wọn jọ jókòó kalẹ̀ bí wọ́n mú kíní olómi yìnrín wọ́n mú kọ́ọ̀kì sẹ́bẹ̀ àwọn ọmọ ìṣẹ́bọ̀ lọ́ọ́ jù wọn tí mo fi jẹ́ kùkù wọn tàbí tí mo fi jọmọ ọ̀dọ̀. tó o bá ṣe kùkù sí wọn kọ tó o bá ṣe kùkù sí wọn kọ wọ́n mi wá o ó ní mi lára nulẹ̀ yìí o. a kí ló dé gan-an ẹ̀yin rẹ̀ ń ní mi lára awúta ìwì ẹkọ̀ tí aláfọ̀ mi ló gbé ara ẹ̀yin àtàwọn ọmọ yín ẹ bọ́ sínú ilé mi. ó di pé tí bá gbé gbá ẹ̀yin mi ò mọ̀ gbé tí bá báwo mi ò mọ̀ gbé ẹ̀rẹ̀ sí wọn ní mi lára nulẹ̀ ọmọ bí màsí ìjọ ń gbé gan-an ó ń bí mi inú. wòmí ẹ ẹ ìwọ́dà ọ̀rọ̀ ẹ yé mi wọ́n ti wọ́n ti ń kọ́ ẹ sí mi àbí wọ́n ń pi ẹ láyà sí mi ah, wòmí nílò ọlọ́mọ akẹ́yìn ìbọn yìí o bí òkété bá gbọ́ sẹ́rẹ́ báyìí ó mórí légbó ni. ẹ jọ nítorí Ọlọ́run ah, ah, ẹ má pọfọ lèmi lórí náà sọmọdé lẹ pè mí ni nílé bàbá mi tí ò ṣe lè bàbá yín ẹ wò tí ẹnikẹ́ni bá ti máa jáde nulẹ̀ ẹ̀yin àtàwọn ládàrà àtàtẹ̀kọ́ wa ẹ̀yin lè máa bọ́ta nulẹ̀ fún mi. ó dárúkọ bàbá tó rọrùn. ẹ jọ jọ jọ kóra ẹ dà sọ ọjà. ọlọ́run kọ jẹ́kẹ̀ẹ́ jẹ́kẹ̀ẹ́ jẹ́kẹ̀ẹ́ ọlọ́nkọ jẹ́kẹ̀ jẹ́kẹ̀ jùlọ skáwọn ọ̀dẹ́ ọlọ́nkọ yàmi ọ̀tọ̀ ọ̀tí lọ ó ti lọ omi àrọ̀wá ewé yìí rádàdà lọ́mọ bá kó lé nítorí ó pa òkúta láyé ẹ̀sìn mi kankankankankankan ó ti lọ pápátá sọ ọ̀pọ̀ olùsí àbí ìpàbí ọmọ òfò ọmọ òsì ọmọ àlè. ẹ̀rù àwọn kì í ṣọmọ rádaràda o ẹnu ẹ tọrọ ibi kọ́ lọ́wọ́ àgbà tó tó bẹ̀rẹ̀ sí ń jábọ̀ kí ló ṣe sí ọmọ tó yẹ kẹ́ẹ̀tì dá kó kẹ́ẹ̀tì dá lórí kéde kẹ́ẹ̀tì fọgbà àyànga wọ́n bí ó ti lọ ó lọ bẹ́ẹ̀ mọ̀ mọ́ wọ́n bá wọn pọ́nù mọ́ ó ti lọ rádáadáa lọ́ọ́ bá kò lè ó ti lọ. mo ń gbádùn ọ̀rọ̀ tiẹ̀ o. ẹ wo dáàdi bó ṣe rí nìyẹn o ẹ ẹ lè imagine. wàhídì ni kò fi lélẹ̀ fún un. bẹ́ẹ̀ ni. ọ̀yọ́ ń bọ́ tẹ̀ ẹ́ bọ̀ wo ara tó ń pè lógun yẹn o ogun ìdílé tá a sì ń sọ yìí tó bá dé ó lé ju ogun ìlú gan lọ wàhídì wo tí n bá fẹnu mi tí n bá fi gé obì fún ẹ ó lè má jẹun ṣùgbọ́n tí n bá fi bẹ́ẹ̀ sódodo ọ̀rọ̀ àwọn mi kò gbọ́. mo ń gbọ́ yín dájú. wo ó fi èèyàn lẹ̀ fún wáìdì. dàdí kò yẹ kẹ́yìn wọn tún máa sọ bẹ́ẹ̀ náà ah, ah, kí ẹni ṣe máa fi ilé bàbá ti tèmi sílẹ̀ ilé bàbá mi ẹbí mi nǹkan tó jẹ́ pé ẹ̀tọ́ mi ni màá filẹ̀ fún oko tó sí mi làwọn àwọn ni kó wà lè gbà lọ èmi ò níbi tí mo lọ o mi ti èmi tí mo lọ rárá àti rárá ah èmi mi ò ní gbà mi ò ní gbà fún wọn mi ò ní gbà fún wọn. ó fi lélẹ̀ bí mo ṣe sọ ni bó o bá lè filẹ̀ báyìí báyìí àjẹ́ ní kò pẹ́ kò pẹ́ ah ráìdì là ń sọ̀rọ̀ ẹ̀ bó bá péré akọrin wàá fi dà lálẹ́ mímẹ́lẹ̀ gbọ́n gbogbo wọn òun gbọ́n lé ẹ ká máa pè lákòbáwá ìdí nígbà táwọn kékeré mú mọ wa gbogbo wọn wálé jacob wọn jọ ń ṣe ni ọmọ burúkú jọ ni wọn bá tilẹ̀ wọn di ẹ̀mí irú ọkọ wọn wọn ọkọ̀ kílẹ̀ ṣú láìláà èmi dẹ̀ sì fẹ́ jèrè wọn ó filẹ̀ fún wọn ni ó filẹ̀ fún wọn ni ogun máa ń sọ ni ó máa ń sọ ni dakọni ni ó gbọ́ ó padà bẹ́ẹ̀. ọ̀rọ̀ àwọn ọmọdúnmọ̀ ogun ológun ṣé ṣé ṣé ṣé ìtọ́ wọn ni kí kí ló tó tó tó ṣe ní mi lára tó tó yìí this is not fair it's not fair wo <laughs> wo bọ́wọ́ ọmọ kékeré ò bá tí ì bè kú dà kò gbọ́dọ̀ béèrè ikú tó pa bàbá ẹ̀ ò gbọ́ mi bí wọn náà ló ṣẹlẹ̀ tó ẹ̀ kódà ibi tó máa lọ gan èmi tí mo jẹ́ àbáyé kékeré má jẹ́ kí n mo bẹ̀rẹ̀ rárá kò tiẹ̀ farasíkú díẹ̀ náà mo dẹ̀ mọ̀ pé àwọn òkú ọ̀run dẹ̀ ń gbọ́ èrè náà ló máa tún jẹ bọ́ ọbẹ̀ ògbọ́ ìyá mi dákun. àmọ́dá eléyìí ò dá ọ̀ eléyìí ò dá ọ̀ eléyìí ò dá ọ̀. di bẹ́ẹ̀ tó gbọ́ ọjọ́ ìyá mi kò jẹ́ ìpẹ́tù mo rántí rẹ̀ bí òjò. that was really terrible. terrible you can say that again. let's get back to business of the day. tádùn. ẹ káàsán o. ẹ káàsán o. ẹ káàsán. ẹ pẹ̀lẹ́ o. ẹ sàn ẹ jọ̀ọ́ ẹ má bínú sá ẹ ṣífà kíngbadé ni mo béèrè. Ah, olúwa mi nù láti bo. ẹ láti pic nigeria limited ni mo ti wá. Ah, ẹ kí lorúkọ yìí. ẹ secretary sayo ni mi. sayo. sayo. ẹ ó yẹ mi mo bọ. my dear. yes. ṣé mo pé mo notice pé Sandra changes ìlú ilé ọdún sí ìmọ̀rẹ́rin fact ń bá mi ṣàwádà lẹ́yìn ìjàtà àjà yẹn mo rí pé ìwé ah, yẹn ká lára gan even ìwé ìwé mo rí pé ó ṣàǹgbéwé ẹ ìwé láti ìbòdì lówó àti ìbòmí náà jọ ìwé jáde pé olóńkọ bùnmí ìwé ah. àti ìbòmí olóńkọ ìwé. Ah. Eh, oh, díẹ̀ ká má parọ́ látìgbà tí bùnmi ti wọnú ilé yìí gangan òun ló ti kó blessing wọn náà lé ìbùkún gidi àpáṣe pé bóyá a gbà fún pé kó máa ṣe oúnjẹ kó máa tún lè ṣe ó tún wá mọ́nítọ̀ ọmọ mi tó bá ti rí tó ti jókòó báyìí ó máa sọ fún pé yá lọ gbéwèé ẹ wá ṣe rí gbogbo kòròfo orí ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn bùnmi ti bá mi kó kú mi ó ti kó ìwé sí i inú òun gan dùn ivo ah, gan tí n bá tán bá bẹ̀rẹ̀ sí drag ẹ̀ láàrin ra wọn máa ń jókòó máa ń wò wọ́n ni mo ìfẹ́ kó kọ́ lélẹ̀ mo ìfẹ́ kó ṣe lélẹ̀ mo ah, ẹ wo in fact téèyàn bá rí ọmọ yẹn gan tó bá ṣe lóore ó wọ̀ tẹ̀. ìrọ̀ ọmọ bẹ́ẹ̀ yẹn ó yẹ káà náà wò dáadáa èyí tó yẹ pé ó kù díẹ̀ káàtó tóun náà kà tán ó yẹ ká bá kà tán. ẹ wo tàbá lè ṣe yẹn fún gan inú òun gan lára máa dùn á mọ̀ wípé àmóhun ní mọ ọmọ ọ̀dọ̀ àmóhun gẹ́gẹ́ bíi ọmọ àti bàbá ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni a ṣe fún. olúwa mi o. kí ni báyìí. aláṣẹ lulẹ̀. Hmm? arábìnrin kan béèrè ilé nínú bẹ́ẹ̀ o. arábìnrin. Ah, ibi tó lóun ti wá mílíkì ń bẹnu orúkọ rẹ̀. ẹgbẹ́nu òṣìṣẹ́ òun jáde ìwé òṣè ń béèrè orúkọ rẹ̀ rà kó tó di pé wọ́n náà lé wàá máa ṣe balabala bíi bẹ́líìtì ẹ̀rọ. Eh, eh, ṣayọ̀ ló ń jẹ́. ṣayọ̀ ni. ṣayọ̀. Hmm, táyà ìtáyà yẹn ń dẹ́. lọ gbé tí àfúnṣọ kí mò ń bọ̀. táyà. èlò ká ní o. àbúrò ń dà sí ibi títa jáde. ní ìrànlọ́jọ́ kò tíyàwó ní obìnrin kan ń mu wọ́n lákòóbá ni. ẹ mọ ilé bọ. ok sir ẹ ṣe gan. Yes, sir. Olúwa mi láwọn ọmọ yìí. All right. Ọgbọ̀n. Àwọn ọmọ wa Achei. comme ça. Ah oui, voilà. Point ça. Isso. Ça. Tiens, quoi? Point ça. Ah, ça. Voilà. ça. ẹ má bínú sá pé mo pè yín ní pè jáyà sá. nóò oṣù tẹ nígbà tó ti kọ́kọ́ pè mí yẹn ló yẹ kí n ti wá bẹ lọ́fíìsì bẹ̀tẹ̀ eh, mo rí táwọn àlejò kan mi lè kúrò lé n tó fà á nìyẹn pẹ̀lẹ́. <laughs> ẹ má bínú sá ṣé wípé ẹ máa ń ṣe dáadáa sí mi tẹ máa ń fún mi ní nǹkan tẹ máa ń kó tí wọ́n ń ṣe mí nìkan o bẹ́ẹ̀ máa ń tọ́jú gbogbo wa níbi iṣẹ́ torí ẹ̀mí wàá lé orí nǹkan tí ò dáa nípa yín kí n má wàá sọ fún yín sá. Eh, kí ló rí. ẹ rí ọ̀sán yìí Eh, sorry, yìí báyìí wà ní ọ́fíìsì mánéjà dé bó ṣe dé báyìí because fáìlì ti yín gangan ló wà ní nọ́mbà one tí mo dẹ̀ fojú ara mi rí bọ̀ bí mánéjà ṣe délé ni ló ní ká lọ wá fáìlì tó wà ní nọ́mbà eight ká wá fi sí nọ́mbà one. kí ló dé. pé ẹni yẹn náà máa fún ní náà máa award contract yẹn fún ó lè dàbí pé mánéjà mi ni yẹn rí torí ẹ mo ṣe ní kí n tètè wá sọ fún yín sà. a dà fún ẹ. sà. ní tí mo ṣe máa ń tọ́jú yín náà nìyẹn ẹ ẹ gbà gbà ẹ kí n tó bẹ wá wọ́n gbé lé ìdáni ẹ̀ ń gbàdá. Ah, sà ẹ ti máa ń fún mi lówó tẹ́lẹ̀ tún fún mi lówó ni. ẹ yẹ yẹ gbogbo iṣẹ́ tó ti ń ṣe sẹ́yìn nìyẹn ṣorí lè iṣẹ́ tó máa bá mi ṣe ni. iṣẹ́. ṣorí ẹ tó fẹ́ fún ní kinní yẹn wọ́n bá mi gbé fáìlẹ̀ mo fẹ́ kó condense gbogbo ẹ̀ orúkọ ẹ̀ níbi tó ń gbé èlò ló kó torí mi tẹ̀ lọ bá lé ni o kí lọ bá kí n ṣàlàyé fún kí n negotiate pẹ̀lú ẹ̀ lọ gbé láti gba contract yẹn wọ́n lẹ́la o má jọ pé bóyá wọ́n pààkì mọ́tò pé kìíní kan gbèsè pọ̀ aláàtì sọ gbèsè kò yẹ. ẹnu ló fòfin ṣe ẹnu kò jẹ dáadáa ṣe rí ibi tẹ́ ẹ̀rùn mi dé màá jẹ jù bẹ́ẹ̀ lọ by this time lọ́la má ti ṣe fún yín sáà ẹ ṣe kọ́ ní sáà ní ẹ jẹ́ kí tètè bá lọ sáà ó dáhùn sáà màmá retí o all right sáà. wọ́n lè gbé nǹkan kọjá mi láyé hello boss hello Ferrari iṣẹ́ kan wà o mo fẹ́ gbé fún yín ó dẹ̀ urgent ó urgent ẹ̀ tẹ́ láti bá mi ṣe. bẹ́ẹ̀ ti ń rí a kì í réwú lọ́sàn-án èmi náà mọ̀ pé mo ṣe rí kọ́ yìnyẹn iṣẹ́ ti dé nìyẹn bàbá ń fún akíní level báwo máa gé details ẹ nìyẹn. ẹ màá fi gbogbo details everything profile gbogbo ẹ màá send ẹ sí as usual ó ti yẹ. Yeah the only thing kan ni pé mo fẹ́ kẹ́ kó wà clean hmm? rántí Délé Thomas. ẹ ṣe yanjú sẹ́yìn ẹ pàdánù mi ti wẹ̀ clean ni. clean tí ò sí ẹ̀rọ kankan tí ò sẹ́ni tó suspect anything aha mo ìfẹ́ kẹ́ ṣe nìyẹn tó ti yẹ. don't worry baba with me you have no problem consider your job done more expect ẹ boss. no gbogbo ètò kù standard hmm. a máa sọ̀rọ̀ náà all right yeah. ayé ìkà mi gbé ayé ìkà yìí o ènìyàn máa burú o ayé ìkà mi gbé ayé ìkà yìí o ènìyàn máa burú o. Ah, ah. Bumi, why are you sitting alone here? I've been looking everywhere over for you owó oṣù tẹ̀rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé lẹ́tọ́rà wa fún wa lásàmẹ́ǹtì kan bó ṣe ń kọ́ wa ní kíláàsì lè nìṣó ló kọ̀dà bí gbòǹkà kéwú sí mi létí and I know you will do it better for me that is why I come will you do it for me. Ah. Ah. ah. But what's wrong with that? Sandra ṣé ìwọ kọ́ ni mò ń pè kí ló dé kí ló ṣe ẹ́ my dear. mọ́mí sínú Bùnmi. ó wá pùtò Bùnmi. mọ́mí ẹ lè imagine pé assignment tó ń fún mi ní school àná mi ò wá mọ̀ mo wá gbé lọ fún Bùnmi pé kọ́kọ́ mi and she worked out on me. Ah, Bùnmi náà. yes. ṣé torí ẹ̀ ló ṣe wá ń sunkún àbẹ̀ ó yẹ kọ́kọ́ clean ojú ẹ̀ ó mọ̀ pé mo sọ fún ẹ pé mi ò láì kó máa sunkún kí ló dé it's okay my dear eh? um, sori màá lọ bá bùnmi nǹkan tí bùnmi rí lọ́bẹ̀ tó fi wà ọ̀rọ̀ ọwọ́ ó máa ṣàlàyé fún mi mò ń bọ̀ ṣùgbọ́n díẹ̀. èèyàn mà burú èèyàn ọmọ yẹn náà tún wá ó tún wá gbójú gbóyà ó wà ń bà mí kémi wá kó òun níṣẹ́. ṣe àwọn tí mo mú gẹ́gẹ́ bí ẹbí tí mo mú gẹ́gẹ́ bí bàbá gẹ́gẹ́ bí ìyá gẹ́gẹ́ bí àbúrò àṣé àṣé bàbá ìlú àṣé bàbá ìlú clear family mi. àṣé bàbá ìlú clear family mi. bàbá pa mí níyà pa mí lábúrò. Ah, I can't believe it. Bùnmi Bùnmi kí ló dé tí àbúrò ẹ wá pé kò kọ́ òun ní assignment gẹ́gẹ́ bó ṣe máa ń kọ́ Unu can work out on her. Ma. Bọ́mi. Ṣé gbogbo nǹkan tí mo sọ yìí kò ní sí ni? Mo ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ òwò dẹ̀ dá mi lóhùn. Kí ló ṣẹlẹ̀? Ó dà ní pé o ti ń ronú. Dúró kí ni nǹkan tó ń o lè sọ fún mi? gẹ́gẹ́ bí mo ṣe mú ẹ ní ọmọ àtìyá lèmi àti ẹ̀jọ̀ múra wa mi ò mú ẹ gẹ́gẹ́ bí ẹrú mi ò lù ẹ nílùú ẹrú rárá tẹ́ni tí n bá tẹ̀ wà ní máìdì ẹ̀wà dẹ̀ sọ fún mi. èmi ronú ah, ah, ah, mi ronú wa. ọ̀dà gbogbo nǹkan tí mo sọ yẹn màá tó rìpìtẹ̀ nítorí pé bọ́mọdé bá ti ń ṣe bí ọmọdé àgbà náà gbọ́dọ̀ máa ṣe bí àgbà mo ní Sandra àbúrò ẹ̀ ó wá báyìí pé kò kọ́ ọ ní assignment òun ò kàn wọ́ kátà ọ̀hún hà ní kí ló ṣẹlẹ̀ ṣé òun ló ṣe àbẹ̀mí ni mo ṣe ẹ ẹ má bínú máa ẹ mọ̀ èmi wò wípé nǹkan tí ẹ gbà mí fóònù lè ní kí n máa gbálẹ̀ kí n fọṣọ kí dẹ̀ ṣe oúnjẹ pé mò ń kọ́ sájà níwèé yẹn ṣe mọ̀ àti inú mi nìyẹn ti wá tí bá dẹ̀ wá fíl pé mi ò wà in the mood láti kọ níwe ní èní mi rí nǹkan tó bad bẹ́ẹ̀ mà bẹ́ẹ̀ mà. òótọ́ ọ̀rọ̀ ni nǹkan tó sọ torí pé ohun ẹ̀ látọkàn láti kọ níwe ni but tó o bá kọ́ ọmọ yẹn kì í ṣe pé bóyá nǹkan kan wà tí mo lè ṣe fún ẹ bó ṣe ń kọ́ yẹn òun náà ti ń improve gbogbo nǹkan tí òun tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti ń mọ̀ bí o dé ṣe ń kó yẹn inú èmi gan lára ń dùn inú bàbá ẹ̀ gan lára ń dùn ìjọ torí ọlọ́run tó bá jẹ́ pé mi ni mo ṣe sọ nǹkan tí ó bá ṣẹlẹ̀ fún mi. kí n sọ fún yín. ee gẹ́gẹ́ bí mo ṣe mú ẹmí ìṣàmú ẹmú ní mo ọmọ ọ̀dọ̀. ẹ kí n sọ nǹkan tẹ́ ṣe fún yín. bùnmi Bumi. ẹ̀ ń wò mí nù ẹ̀ ń wò mí ràn ni bùnmi ọmọ yóò kì í ṣe báyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ bùnmi. Bùnmi. Hey. olórí ò gbọ́ ńgbà tó sọ bóun lòun pa bàbá ẹ̀ jọ ṣé ìyẹn la fẹ́ lọ rò ní police station ọmọdé ń ṣe ìyẹn la fẹ́ mú dé kóòtù hmm? tá a bá tún la lọ station àbá lọ kóòtù á tún jìyà kún un ìyẹn ló tiẹ̀ máa burú wọn á aláàtúbà lórúkọ jẹ́ wo wo olówó ń sọ̀rọ̀ tálákà lóhùn láìdíà kí láìdíà tálákà ju pé kó tún jìyà kún lọ mọ̀dé yìí ọ̀rọ̀ tó wà lẹ́yìn rí kò ṣe bí aláìrí ni o gbọ́ kò ṣe bí aláìgbọ́ ni o torí ọjọ́ iwájú ni o. ẹ wo dájú gbogbo ẹsẹ̀ ti sún mi gbogbo ẹ sún mi kí nìdí tí àwọn èèyàn ṣe níkà tó tó yìí kí ló dé kí ló ṣẹlẹ̀ ẹ̀gbọ́n ọkùnrin tá à ń sọ yìí mo ti mú wọn gẹ́gẹ́ bíi bàbá. ọmọ wọn èmi ni mò ń tọ́jú ẹ̀ èmi ni màá kọ́ lẹ́sìn gbogbo nǹkan tó bá ní ṣe èmi ni màá ṣe fún un ó wá jẹ́ wípé wé èèyàn bẹ́ẹ̀ yẹn rí èèyàn bẹ́ẹ̀ yẹn ló ṣekú pa bàbá mi ẹ kí ló dé tí àwọn èèyàn ṣe ní kàtótó yìí ná ẹ sọ fún mi. ìrírí náà ni gbogbo ẹ ìrírí náà ni ṣòro òwe kan ṣo tí mo sì ń pa fún ẹ náà ni mi ò ní yé máa pa tọwọ́ mi kí ó bá ti bè kú ìdá kò gbọ́dọ̀ tí béèrè ikú tó pa bàbá ẹ̀ o. ìdà ìdà ìdà ìdà iná ọ̀lẹ́ máa tẹnu mọ́ gbogbo gbà kí ni ìdà ọjọ́ wo kòńkò lọ́wọ́ mi fẹ́ bà á. ọkà rẹ ṣé òré kù ìdà yìí tó bá tú àsìkò ìwọ fúnra rẹ wàá rí pé ah, ọwọ́ mi ti bè kú ìdà lóòótọ́ ah, mọdé bá a bá ṣe jẹ́jẹ́ èèyàn ó jìyà o ọlọ́run ó sì múlẹ̀ òtútù ó ti pa láṣọ o. ẹ wo kíní kan ló dá mi lójú ẹlẹ́ṣọ̀ ìyọ̀lá Ah, ìyẹn dájú gbogbo bíbélì ó lé mi ń bọ̀ kankan èrè mi ń bẹ níwájú kálukú láti san fún kó wá gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀ ìwọ ṣàṣẹ sùúrù ṣé o ti gbọ́ ìyá mi. ṣùgbọ́n ìwà ẹranko Yeah, boss. deal is done. ẹ bá wọn máa get owó mi. Eh? More expect to mi o, I don do your job o, Baba. I no get time o. I don do your job o, na make I see my money o. ìkòkò ayé mistake tó ń ṣe máa fi hàn ẹ́ tó bá ti subtract ẹ̀ mi báyìí wàá keep ẹ̀ tó bá wá síbí ṣeré lè tó keep yẹn wà wá àdẹ síbí ló fi máa get the right answer. Mm. mathematics ò le. wow in fact Bumi i'm so happy you are the best lecturer ah. kánibà yẹn lecturer wa ṣe ń kọ́ mi ni kò bá ti dà mí ní máa ní carry over <laughs> but tí màá yẹn bá ti ń kọ́ wa ní school báyìí mo kàn máa ń wò bí rẹ̀ nǹkan sí nǹkan tó ń kọ́ mi kò yé mi rárá see the way you just taught me and i understand. once you follow the procedure the formula Akara, very easy. In fact, I'm so happy. And for you to know, I know it. Eh? Should I try? Yes. Oh, yeah. Thank Show you. Show me. All surprise you. Mm. Daddy, ẹ káàbọ̀ sàn. Hey, Daddy. <laughs> Let me help you with your bag. Thank you. ló share, why is your face like this why are you moody. Sandra i'm not happy. ah, ah Kilo ló ṣẹlẹ̀. mi wà happy at all You won't know pàtí dájú dé mo kí mo ṣe lọ́kọ̀dá mi lóhùn ṣákálá ọmọ nǹkan tí wọ́n ṣe tẹ́lẹ̀ ah, ah. nǹkan Ah tún gbé dání mo tún ọ̀fà láti gbà lọ́wọ́ wọn wọ́n kọ̀ wọn ò pè fún mi ẹ̀ mọ̀ wọ́n kọ̀ ṣọ́ọ̀nù mi ni. ọ̀rìn kọ́ mo even òṣèré bàtí dáadé gbé wọlé yẹn owó ló wà ń and even èmi gan wọn lè gbé fún mi. is that why you're not angry ó wá fi mí nìkan kalẹ̀ sí city room let's go and do what we are doing má bínú. okay. aya let's go. àyìnkẹ́ wà wà. ẹ wo ah, ẹ wo ẹ wo ẹ wo ta ló gbé mi lọ́wọ́ ni ṣé wọ́n ẹ ìwọ ló gbé mi lọ́wọ́. irú àpárá arúgbó ni. ibi ìjàgbára o wọ́n ṣe ẹ̀yẹ owó ni owó tí mo gbé wọlé lálẹ́ àná tó dẹ̀ disappear láàárọ̀ yìí kí ló fa ọgbó yẹn. Ah, ṣé àìṣẹ̀jọ́ ń gbénu lé ni ìgbà wo la wá di olè báyìí o. Ah, ìyẹn lè máa sọ fún mi ká ah, mú ìgbà tẹ bẹ̀rẹ̀ sí ń jalè bóyá tí mu díẹ̀ díẹ̀ tí gbogbo ẹ̀jẹ̀ wàá develop lára yín owó mi dà kẹ́hìn jẹ́ wọ́n ẹ̀yà wèrè ọ̀rọ̀ tó wà lẹ́yìn by the way ọmọdé òṣì òfò tẹ́gbà yẹn dà lọ́pẹ́ fún mi jọ. ó yẹ wo lọ́pẹ́ wọ́n jàre òun náà gbogbo wa yìí lọ ṣàlàjọ ń gbénu lé àbí. ìdà ah, ibo lè wá gbowó ọ̀hún sí báyìí. àbí kí ará mi ò kì í jọ̀wọ́ kékeré o kì í jọ̀wọ́ kékeré o. sọ̀rọ̀ ẹ̀ bá dẹ̀ rí ikú he ẹ̀yin lè wá mọ̀ o. bóyá àwọn ọ̀tí ẹ̀gbọ́n wọlé tán pariwo pé àwọn òwò àwọn òwò. ẹ̀rọ aṣẹ́rin ọjọ́ méjì lẹ́ni ká fún yín àmọ́ lẹ́yìn ọjọ́ mẹ́ta ti gorí ẹ̀ ó dẹ̀ dá mi lójú pé ọmọ mathematics dáadáa that's five days èyí kọ́ ẹ fẹ́ gbé mọ́ àwọn èpè ẹ̀kọ́ àti wájú tẹ̀ fẹ́ jírí àbí. Ah. Ferrari mi máa ni kí ni gbogbo yẹn mi kí ni yẹn mi ìmọ̀ ló ń bá sọ̀rọ̀ ṣé mo ṣe ń gbéṣẹ́ fún yín ni tí mi sanwó tó eléyìí dẹ̀ wá late fúnjọ́ bíi mélòó kan lẹ́wọ́ á di tí n bá ṣe tó ṣẹlẹ̀ náà ni. nǹkan kan ṣẹlẹ̀ sanwó àmọ́ nǹkan kan ò ṣẹlẹ̀ síṣẹ́ tí mo ṣe fún yín ó wá débi owó sì kankan ṣòwò àbí ṣe mọ tó ṣẹlẹ̀ ẹ́ gbogbo bí tẹ bá mọ̀ láyé ni kẹ sá sí o bàbá máa wá yín ẹ mọṣẹ́ wa náà mo máa wá yín mo dẹ̀ máa mú yín bàbá dẹ̀ máa sán tẹ́ ẹ máa san owó ẹ máa san ẹ̀jẹ̀ ẹ mẹ́ta ẹ ní. tell him boss tell him that we are coming for you right now. we are coming for you right now ṣé o gbọ́ àwọn bọ́ọ̀sì tó ti ń para eh. trust to sini camp ni wọ́n ti mo ẹ̀ mo jẹjú àwọn ni eh. wherever you are àdéhùn kò sá lọ àbáwọ̀ ẹ̀kọ́ mo dẹ̀ máa mọ ìṣọ̀kùn mo gẹ̀ẹ́tì ẹ̀. ọ̀pọ̀ àmì sọ̀rọ̀ wọ́n what's wrong with you àìmúlẹ̀ ah, ọ̀hún halẹ̀ mọ́ àbẹ̀kẹ́ mi kọ́ ọ̀hún halẹ̀ mọ́ kí ló ṣe. ìwọ ni kò fọwọ́ balẹ̀ kó gbà máa ní kí n ní sùúrù máa ìwọ rọra fọ́ fún mi máa ní kí n ní sùúrù I work for you man But this and I'm playing with fire. you are playing with fire iná ló fi ṣeré máa yẹ mọ́ mi máa jẹ́ wàrà mi fún ẹ máa kẹ́rẹ́ àtọ́ bí atẹ́gùn láìpẹ́ wọ́n lẹ̀ máa bá ẹ̀ bẹ̀ tó o bá sọ owó wàá sọ ẹ̀jẹ̀ tó o bá tún wá ṣọ́ra wàá sọ méjèèjì tó yẹ máa kẹ́rẹ́ kọ́ sí kúrò lórí fóònù ni mo fi ṣe english wà lọ́wọ́ ẹ̀ ó yá jẹ́ lọ. hello. Ah, eh, eh, eh. kí ló ṣẹlẹ̀. mi ì rí bùnmi nínú ilé o. Ah! ó dà pé bùnmi ti kẹ́rù ẹ̀ ó ti lọ. Ah! wàhálà dé o ó mà sọ pé òun ò rí bùnmi nínú ilé. ẹ ṣe máa rí ikú yé ni o. ikú kẹ mm, àwa kì í òkú kúkọ bí kò ṣe yíyẹ. ẹ ẹ wo ewé kékeré yìí sí wa bí ibola fẹ́ wọ́n wọ́n gbà ń sìn ibo ló fẹ́ wọ́wọ́ gbà àgbo la fẹ́ wá bùn mi gan lára sí nígbà tó lè máa gbowó ìgbà owó yìí ní ìyọmọ ẹ̀jẹ̀ ó wá tọ̀nù sí orí ẹ̀ e máa kọ́ sí wàhálà. Ah, ibo la ibo ni bùnmi dágbére fún ọ. bó ni Idris Idris ah, mo ní ọmọdé ìkórè ẹ̀gbà láàárọ̀ kùtù Idris. Ah olúwa mi o. ó ń kà mí lóhùn ni. n tó ń kà. bùnmi dà. bùnmi ti jáde. ń gbà ló jáde. Hmm, ọwọ́ dájí. Ah. ṣoṣo kan jáde ni kí ló gbé kí ló gbé dání. ó gbẹ́rù jáde. ṣé black bag gan wà lára kó tó gbé dání. ẹ eh, dúdú. dúdú ẹ. Eh. ó gbé jáde. ó dẹ̀ lè dá dúró. Ah, olúwa mi ò jókòó mi dáadó tẹ bá ránṣẹ́. ó lè jórí ìwà àti bùnmọ̀ ẹ ti jà mí lólè ní tí màá fojú ẹ rí ẹ ti jà mí lólè ló ò gbọ́dọ̀ kó nù lè ọ̀hún tí o ti ń bá rí bùnmi àti báàgì o gbọ́ mi ikú ló fi ṣeré yìí o ikú ló fi ṣeré yìí o èyí ò lè méjì. Ah, bùnmi kú bùnmi bùnmi. زمان دیوایکا زمان زمان یا یا نا نا تلفینوتو دیوایکا دیوایکا دیوایکا دیوایکا دیوایکا نا دیوایکا دیوایکا Good day, officer. Good day, Mr. Man. Yeah, what can I do for you? Can I see your particulars? Particulars, okay. ṣùgbọ́n ìwà ẹranko àwa pé ilé yan ẹ̀ ń ẹranko bámúbámú lẹ̀ yó ẹ ò mọ̀ bébí ń pọmọ ẹnìkan nígbà wo láyé yìí ó tó dára. Thank you, sir. You can go. All right, ìkókò ayé rìn kiri nílé ayé ìka tàmí gbé yòówù ẹ̀yin fi gbàgbé ṣe bùgbé pọ́wọ́ ní gbòǹgbò ẹ̀ṣẹ̀ ẹ̀yin sọ̀rọ̀ kiri. Good afternoon, gentlemen. How about now, Jama? How may Can I see your particulars? <laughs> Yorùbá yìí gan pọ̀ àti kíláàsì bá rò ṣáàrà jọmọdé ni. ẹ ọfíìsà ọmọ tó ṣẹlẹ̀ awágùn ní gbé mọ́tò sọ́nà kó má níwèé kò yẹ báyìí ká dára dúró. thank god it's friday wọ́n gba àwọn ọmọ ilé mú nǹkan wá táwọn yóò kó ẹ̀kọ́ mi mú nǹkan. ọlọ́pàá nàìjíríà ti yàtọ̀ we don't do that anymore. ọlọ́pàá south africa ẹ farabalẹ̀ ẹ ṣe gbé ṣẹ́rù ṣe dájú yìí báyìí wọ́n gbówó kẹ́ ṣe fàájì. ọ̀gbẹ́ni tanṣe ni ẹkọ fi mú nǹkan kẹ wà ókè má dáwà dúró alọ bìkan àmútà ò lọ. hello mr man can I see your particulars? kí ló ṣẹlẹ̀ ọ́fíìsà sir we ń tọ́ láti béèrè particulars wọn but they are trying to bribe me. gentlemen we don't collect bribe here. Oh, excuse me excuse me it's not bribe tanṣo ni sọlá ọdún mú nǹkan ni. please respect yourself. I said let my boys do their work now. everybody come down you satabeku come down.

If you don't move, I'll gun you down. Um, Daddy. Huh? Ojú òní ti na alẹ́ o. Ẹ má bínú pé mo kòwé wájú The reason why mo ṣe kòwé yín ni pé ẹ̀yin ni iná. Ẹ mọ̀ pé tí ìmọ́lẹ̀ bá ti wà, ó ti borí òkùnkùn nìyẹn. Bẹ́ẹ̀ ṣe ń ṣe sí wa ní iléeṣẹ́ wa, ó ní jẹ́ kí wọ́n á ta yín lólobó ìsà. Ẹ lọ́wọ́ ti last contract ẹgbàá lọ́dọ̀ àti ẹ̀ ṣe sà. Ẹ̀m sà wàhálà ti ṣẹlẹ̀ ní ọ́fíìsì wa. irú wàhálà o. Hmm. sir last contract ẹgbàá lọ́dọ̀ wa sir uh-huh. tí ẹ ṣe ṣe dẹ̀ mọ̀ pé ilé ilẹ̀ fi dúró ní ọ̀dọ̀ insurance hmm. àwọn company dẹ̀ rí wọ́n ti ṣe meeting gan àti wípé tí wọ́n bá ti fún insurance lọ́rùn hmm, ẹ ti mọ̀ pé insurance àtẹ̀sípàsì ìgbà àdẹ̀wá sí ìgbà bàbá yín sà ó dẹ̀ ṣe é ṣe kí ẹ lù sílẹ̀. Yes, ah. sir kọ̀ọ̀kan kan ló ṣẹlẹ̀ inú wọn kan ló jí owó mi gbé lọ. nígbà wọn fẹ́ bẹ̀rẹ̀ òkú move sí. sir anytime soon sir òun ló jẹ́ kí n wá báyìí mi báyìí láti gbé ìgbésẹ̀ lórí ẹ̀ kíákíá sir. ó ṣe dáadáa fún ọ. ara yẹn jọ ẹjọ tó lọ ẹjọ tó lọ àbàwọn wí ẹjọ dúró ọlọ́run mo fẹ́ jẹ́wọ́ sí wa mo fẹ́ jẹ́wọ́ màá jẹ́wọ́ ọlọ́run ọlọ́run fẹ́ jẹ́wọ́ ẹni sùn rẹ̀ ó dọ̀yé ẹ bá dọ̀ yìnbọn ọlọ́run àdìgẹ́ ẹni sùn bẹ̀jẹ̀ ń jẹ́wọ́ ẹni jẹ́wọ́ yìí obìnrin sì jẹ́ ibẹ̀ jẹ́ wò wáyé àná ẹ̀ dáadáa ẹ̀ kó èmi wọn jẹ́ káwọn ológun sì mi mọ̀ bí ẹ ti pa wọ́n bí ẹ ti nà wọ́n pa mí mọ̀ bẹ́ẹ̀ ṣe wọ àárẹ̀ ẹ̀ ta ẹ̀ àwọn apáyọ̀ ní pẹ̀lú mọ̀ bàbá apáyọ̀ ní lẹ́yìn yẹn ẹni sùúrù sà ṣẹ́yìn lẹ́yìn yẹn ìdókùn ìgboro kéékèèké àwọn àlẹ́ àwọn èèyàn gbowó bọ̀ oníkọ́sọ́mà dáadáa ní kan tó máa ń gbéṣẹ́ fún wa ó ti yé yín ló dáa pa lóye máa fún wa ní nǹkan tó kì í ó ti yé yín sà ẹjọ́ tí wọ́n ní wọ́n ṣe mí léyìn fẹ́ gbẹ́mí yé àá ó ti jẹ́ wọ́n lọ. gbogbo nǹkan tó sọ yìí ṣé tòótọ́ ni. òjú bẹ́ẹ̀ ló tọ́ nìyẹn. wà á wá rìpíìtì ẹ̀ fún mi ń sìn màá wá rìkọ́ọ̀dì. àwọn kéré gan ó yára bá a èyí jẹ́ nìyẹn mi lè pa ọ́ fún yín ọlọ́run ògún ó kéé sáà lórí ìkọ́jì nǹkan tó ṣẹlẹ̀ sí i pé Jamiu Adéyẹmí pé gangan lórúkọ mi jàǹgóra èèyàn ń pè mí ń gbòòrò ó ti ń sà èèyàn á pa. Ferrari ṣe bó dáhùn rí zọmọ listen to this. ó dà máa jẹ́wọ́ máa jẹ́wọ́ ṣé bá tàbí jẹ́wọ́ ẹ máa stop nínú ọ̀tẹ̀ náà mi òkè máa jẹ́wọ́ Razak Adéwọlé ọgọ́ lórúkọ tí wàá bá tìyà sọ mi wọ́n dẹ̀ pè mí ní rẹ́sọ̀ nígboro ayat kìlà díẹ̀ àṣewọ́n náà mò ń sọ jẹ́ta ṣe náà ló fẹ́ sọ ọdẹtún náà mí ayat killer ni wá ayat killer òun ni wá. títí wa ni pé káwọn ti tẹ̀lé Ferrari kájọ lọ ṣiṣẹ́ Ferrari ọ̀gá ló ń gbaṣẹ́ direct sọ̀rọ̀ Ferrari lè ti máa mọ àwọn tó ń gbéṣẹ́ fún wa o Ferrari ló ń gbéṣẹ́ fún wa directly. yé àníkẹ́ náà ní kílẹ̀ tó ti sọ ṣé kí n kọ́ máa pariwo ayat killer ni wá ayat killer ni wá ayat killer ni wá kílẹ̀ tó fẹ́ now. Um, ah, ah, àwọn bí bàbá yìí tọ́jú ọlọ́run jami adéríbi gbé ọkọ lórúkọ mi Django ni mi ń jẹ́ bàbá yìí tọ́jú ọlọ́run jọ ah, ìyá ipò ìtọ́jú ọlọ́run ẹ má ṣe mi lè ṣe ẹ̀rù bí gbogbo ẹ̀gbẹ́ mi yẹn ti bà ẹ̀yẹ ń jẹ́wọ́ ṣe fífẹ́ jẹ́wọ́ náà ni ó kì í ṣe ọ̀la máa ń pa àákìlà yóò ọlọ́run a máa ń pààyàn ní ọ̀dẹ̀ fún wa lówó yẹn la fi ń ṣọmọ gbòòrò yẹn níṣẹ́ táwa ń ṣe tàbí tán ọlọ́run ṣe bàbá kẹ́lẹ́ tó fẹ́ kí n sọ kí tó fẹ́ kí n ṣe báyìí bàbá torí ọlọ́wọ́ ẹjọ́ ẹ orí Ferrari fàyà Ferrari kẹ́ mú dáadáa wọn ló máa ọkọ. now Ferrari o ti gbọ́ wọn àwọn méjèèjì kí lórí tí wọ́n á fi yà jẹ́ra ẹ̀ sóòtòótọ́ fún wa ká lè help ẹ̀ tell us the truth eh? àwọn wo làwọn customers yìí let us know mati wait a minute sorry tí ìjìyà ẹ̀ṣẹ̀ kan bá wà tó jẹ́ twenty five years fún èèyàn márùn-ún ṣùgbọ́n pé táwọn èèyàn márùn-ún yẹn bá pé ten ṣe mọ̀ pé ìyá yẹn ti reduce so there have been two three years lọ́ máa ṣe má dé máa bá tiwọn lọ so Ferrari I need you to tell me now who are your customers how old àwọn customers here, officer àwa náà ti mọ̀ pé sígbà tí ilé ọ̀nì mọ́ olóró ni màá gbà. tẹ̀rí bá wí àpò bá dé sọ ọ̀run à lọ ètò tọ́ ẹ máa ń máa yà wá láti. àwọn wo ni customers yẹn. ẹ nọ́mbà nọ́mbà yẹn màá kọ́ máa ń jàjà gbòòrò yìí pé ìyá gbòòrò tún bọ̀ kọ́ sáré mọ wé lọ. àkọ́fọ́ alágbàdo yìí ká nàyàn fọ́ lẹ́nu ẹ̀ mọ̀ pé iṣẹ́ kan drop yẹn chief akíngbàdé máa ń gbé yẹn fún wa ọ̀nà máa ń ṣe yẹn fún ọ̀nà wa náà bàbá àkọ́fẹ́ live live as ọmọ ọ̀bọ̀ tó wà ní títí kó wà lórí street àkọ́ ní pátá ni ó yẹ wọn ọ̀nà fọlẹ́nu mẹ́mọ́ owó ti rí yẹn tó láwọn tó máa ń bá dé wọ́n drop yẹn wọ́n máa ń gbéṣẹ́ yẹn fún wa. jìbá kí n bá dé that's fine so bí èèyàn mi lẹ ti pàǹsì. ẹ wá ọ́fíìsì ẹ bá wáìn náà ẹ ti bèrè iṣẹ́ tí mi ṣe mi ti jẹ́wọ́ ẹ tọ́ bọ̀ mí lẹ́nu ẹ ti bèrè ẹ tó rán mi ti sọ fún yín ẹ bèrè pé ṣé èèyàn á jẹ́ mi kọrin ẹni máa gbé sórí ni ṣiṣẹ́ kan tó lálùbáríkà máa yẹn ṣùgbọ́n èmi náà kì í ṣe alágbègbòrò ṣe dín nìyà ṣe ṣe pọ́n torí wọ́n fún mi mẹ́ka wọ́n fún mi ní Jerusalem lè lọ lórí mi ti pa kí n fẹ́ lọ bọ́ọ̀lù ọ̀sán lọ ẹ má ti máa rán mi létí nǹkan tí ò dáná ẹ bá ti mú ṣífà kí n gba dáṣọ yọ tó ń fi rán wa sí mi wọ́n má ti máa sọ yẹn àìbọ́lẹ̀ bẹ́ẹ̀ náà ọ́fíìsà mi ti cooperate pẹ̀lú ẹni tí bá cooperate kẹ́kọ̀ọ́ máa That's fine. Um, Sergeant Tunde. pẹ́kẹ́lẹ́ pé pé ẹ gbà bí iná bá ti kọjá ojú ọmọ ọ̀dọ̀rọ̀ ẹnu dẹ̀rẹ̀ ẹ wo mi wà láti ò lè ṣe kí lẹ̀ ń wí ọ̀rọ̀ yín ò yẹra yín o ẹ ro dáadáa o. <laughs> ẹ ẹ ọ̀nkú ó dàbí gbogbo nǹkan tá à ń sọ látàárọ̀ kò yé yín. kò tí ẹ gbọ́dọ̀ yé mi. Mr. Thomas ó jẹ́gbọ́n yín báńkì wa náà ti wá yáwó wọ́n dẹ̀ put ẹ̀rùn rí tí ń pé àwọn máa dáwó yẹn padà lóṣooṣù wọ́n ní táwọn ò bá rówó yẹn dá padà láàrin oṣù mẹ́ta ilé àwọn nǹkan tó bá ń wà káàfi ṣe a tún ti wá fún wọn lóṣù méjì lẹ́yìn ìgbà yẹn àtẹni tó dúró fún wọn àtàwọn ààrùn wọn reason tá a ṣe wá nìyẹn so seven days la fún yín kẹfì park gba àwọn kan tẹni kúrò níbí báyìí káwọn dẹ take over everywhere. ẹ wo mi wá o ẹ wá o òkè tẹ fúlẹ́ òkè tí sẹ̀ yẹn wo omi nílé ẹja o ajá rẹ̀ làjù láwọn ọ̀run o ta ní jẹ́ pàkàtà ló wà kíta ló lè gbalẹ̀ bàbá ọmọ ọlọ́wọ́ ma nílẹ̀ tí mo jìyà fún ẹ mo ń tójú mi rí kí n tó kọ́ ilé ni mo kàn gbọ́ mi sàwúrú ju ni ẹ̀gbọ́n mi kan gán lọ́kọ́ lé mo ń fún kọ́kọ́ lé gbòòrò ni mọ́tẹ̀gẹ́ mọ́tàgáàrí mọ gírí bí òrò tàtàn lábúlé mọ sàgbàrú gbogbo nǹkan ni mo ṣe kí n tó fi kí n tó mọ́tà kòkó mọ́ tóbi. ní àfikún sà. ẹ ṣe rí gbogbo dọ́kúmẹ́ǹtì tó rọ̀ mọ́ inú ilé yìí àti ohun tó wà nínú ẹ̀ gbogbo duplicate rẹ̀ ní bíbá kó ba lè yé yín wípé òtítọ́ là ń sọ. of course gbogbo tó wà nù lé lọ́wọ́ nù kìíní. fún ah, wa bẹ́ẹ̀. gbogbo sí àwa nù kìíní. irọ́ ẹsẹ̀ bá irọ́ ni. wọ́n mi ẹ wá ẹ wá kẹsẹ̀ pé pé gbogbo tẹ̀ sọ òótọ́ ni àtàwọn kìnnì náà àtàwọn eléyìí àtàwọn agogo síàsì àti fíríjì àti gbogbo tó wà bẹ́ẹ̀ gbogbo ẹ̀ náà ni. ọ̀nkú hmm, gbogbo àwọn kan tẹ̀ ń sọ yìí ló wà nù rẹ́kọ̀dù lọ́dọ̀ wa tẹ bá fọwọ́ kan pín tó kéré jù nínú ilé ẹ máa ṣe wọn. mo náà wàá ṣẹ̀wọ̀n. seven days. ọlọ́run má jẹ́. ọjọ́ méjì. èmi náà náà kàrin sí ọ mo kí lè yà kí ló ń jà. yeah I should record everything. báyà mi ló yà mí báyà mi báyà mi. ká ló ti mọ̀ páàbọ̀ ni gbogbo nǹkan tó wà nílé ẹ̀ ló máa ti ta ibi ìjà tó wà bí ipò máa kó nílé gan ìṣe ló ń pariwo gbogbo àwọn fáànù yìí kọ gbogbo àwọn tv yìí kọ gbogbo àwọn including fan níjọ pé máa kó kú ilẹ̀ ah máa ẹ̀ dájú o. gidi tẹ bá rí bó ṣe ń gbọ̀n. ẹ lè imagine kí ló dé tí mo ṣe wà surprise that's my uncle for you very greedy and wicked well done guys hmm? god bless you ẹ ṣeun gan mo dúpẹ́ ọlọ́run tẹ̀ ló ní kémi gan ti kó dọ́kúmẹ́ǹtì ilé kúrò mẹ́kọ́ tó di pé mo kúrò bí bẹ́ẹ̀ kọ́ bí ìbá ṣe gbàgbé lọ́wọ́ mi. ta. then kila lẹ́yìn tẹ̀ láti ṣe pẹ̀lú ilé yẹn sí báyìí. when i get to that bridge i'll cross it. Okay. èrè tó jẹ mí lógún jù ń sìn ni pé kó tẹ̀ kọ́kọ́ kúrò nílé yẹn ah, ah. kí gba pọ́pọ́ tèmi padà tó bá tẹ ìyá máa máa ro nǹkan tí mo fẹ́ tí mo fẹ́ fi ṣe. ó ní láti kó o ṣú ọ̀ fún mi pé seven days ta fún kò lè lò tọ́jú ẹ̀ pẹ̀lú gbogbo àwọn threatening ta fún. that reminds me ma ẹni tẹ́lẹ̀ fẹ́ pè nǹkan. oh oh oh oh oh thank you thank you thank you thank you. Hello, Chief èmi olúbùnmi thomas tí ìwọ àpàyàn mọ̀ sí ọmọ ọ̀dọ̀ ẹ ló ń sọ̀rọ̀. gbọ́ mi náà gbọ́ mi bùnmi bùnmi ah, wò wò wò wò jẹ́ sọ gbọ́ mi jẹ́ sọ fún ẹ bíkíbi tó bá wà gbogbo èrè padà ọ̀rọ̀ àwọn ìwà àríkúwe àbọ̀lò ah, ṣìlẹ̀ kí ló jẹ́ wọ́n jí wọn wá sá lọ. owó tiẹ̀ tèmi gbé lọ. gbọ́ jẹ́ kí mi sọ̀rọ̀ fún ẹ. Hmm? owó yẹn mo ti gbé mo dẹ̀ ti gbé gbé kò sí nǹkan tí lẹ́tà láì lè ṣe sí ẹ ò lè rí mọ́ láíláí àti láíláí ṣé bá rí o ẹ̀sùn díẹ̀ tí mo ní kí n gbà nínú owó tó dá mi òun nìyẹn èyí tó wá kù pátápátá mo fà ilé kóòtù ọlọ́run lọ́wọ́ ah ẹ̀yin yìí burú o you killed my mother my father and my younger brother. bẹ̀rù wọn lọ wá ìpàn báwo ni wọ́n ṣe escape anyway tí wọ́n miss ẹ̀ ń gbà yẹn ni tó bá gbá ẹ mú sí wọn ní miss ẹ mo sọ fún ẹ gbé owó mi padà o. sori tí kì bá ṣe ti ọlọ́run tí mo wò mo mọ̀ nǹkan tó yẹ kí ṣe o àmọ́ mo mọ̀ pé ọlọ́run adájọ́. bí wọ́n gbogbo ẹnu ẹ ló ń iná òjò ẹ rí o òun wò látòkèrè ni o tí ló bá sọ sẹ́yẹ lára wà á kàn ságìrì balabala ní odò. shut up shut up! ó ní gbogbo empty threat ẹ. Eh? ó lè ṣe ọwọ́ fún mi o sórí kó máa fò bí agate ó lè ṣe anything fún mi ò lè rí mi good day. hello ṣọgbọ́n hello mi gbọ́ hello kí ló ah. ó já fóònù mọ́ mi létí. ó sì tún sọ̀rọ̀ human beings. ó ṣe ìlànà. yẹ́n lè imagine. Ah. ó ní ẹ tá a bá wí tán ọlọ́run mo tẹ̀ lọ́rọ́ mo sì gbé wa tó wá tó ń jalè kiri tó ní ẹ mo rò wọ́n níyẹn tó lè dánwò ni. point of correction ní èmi nìkan kọ́ ni mo gba bùnmi sínú ilé àṣeyín pẹ̀lú ẹni tó jẹ́ kí bùnmi wọnú ilé yìí ah, ẹ wò ó jẹ́ ká ṣe sùúrù o meanwhile mi ò support nǹkan tí bùnmi ṣe torí pé o lè ni àbí ẹ ẹ ẹ wò ó ẹ sáyẹ ká ṣe sùúrù gbogbo ọ̀nà tẹ bá mọ̀ rí pé a lè fi gba owó yìí lọ́wọ́ bùnmi gbogbo ọ̀nà yẹn lèmi náà máa support. mi ò ní support ẹ. Eh? ní support ẹ my friend wọ́n á gbá mú fún mi màá dẹ̀ dì pẹ̀lú ẹ̀wọ́ kan ni gbogbo ìran ẹ̀jẹ̀ kìíní. Bójú mi lọ. Oh George Laura, oh Jumila, ah, oh George Laura. Ẹ káàsán o. Detective George ni mí àti àwọn tó kù mi. Ibara police station láti wá. Ṣé Chief Akíngbádé wà lé? Ọ̀gá, ọ̀nbẹ́lẹ̀ ṣé a lè rí wọn. ẹ sọ fún wa pẹ̀ ń bọ̀ ni. <laughs> a ní láti sọ fún ọ pa àmọ́ you see main business i don't have time to talk about this. mo fi ẹsìn kóòtù ọlọ́run ìwọ lágbára lè ní ṣùgbọ́n bẹ́ẹ̀ni tìrí kò sẹ́ni tó mọ̀. bójú mi lá. bó ṣe ṣe sùúrù ni gbogbo nǹkan tẹ̀ ń fa iye. mi tẹ fẹ́ gbọ́ yes ẹrú ta lẹ́yìn. <laughs> well um, i'm detective george. na so. and i'm officer john. ẹ eh, ẹ tó jáfọ lè ti jáwọlé lè ìbára police station láti wá chief ṣé mi ti ń jẹ ferrari. mi mọ ferrari ibi wọn mo ní kí ẹ má bí mi question o mi fẹ́ gbọ́ question òjìkan látọ̀dọ̀ anybody mi mọ ferrari ṣé olúwa fún iná dá síta àti jáwọlé kẹ mo àmì àti family mi jókòó ẹ̀rọ ẹ̀ wọlé because you are officer and detective whoever you are. ẹ eh, wọ́n ní wọn ò mẹ́ni tó ń jẹ́ bẹ́ẹ̀. sá mo fẹ́ kẹ́ mọ̀ pé ferrari àtàwọn kíákẹ́ wọ́n ti jẹ́wọ́ fún wa mo bẹ̀ ṣe ń pààyàn tẹ̀sán di ẹja panla tẹ̀ ń pa lọ́sẹ̀ọ̀sẹ̀ ah. hmm, chief you are under arrest. èmi. yes. ṣe ní ọ̀rọ̀ ta lọ́gá yín ọmọ òpin tẹ̀ ṣe ìkọ́tẹ̀ ṣe illegal ta ló chief abẹ́bọ̀ wà fúnra yín. àwa síbí láti wá ṣe ìgbà under arrest do you know. èmi ń bẹ̀rẹ̀ bọ́ sí. chief respect yourself. respect yourself. stand up let's go. My dear. No, no, no. No, no, my dear. Don't worry. Jẹ́ ká lọ. Fi wọ́n lẹ̀. Eléyìí náà wà fi bọ́ṣọ lọ́rùn yìí. Ṣé ẹ mọ èmi? Chief. All right. Ọjọ́ lọ́rùn lọ́rùn ó jù mí lọ àwùjọ lọ́wọ́. kóòtù ọlọ́run ìwọ lágbára lè ní ṣùgbọ́n bẹ́ni ti rí kò sẹ́ni tó mọ̀. bójú mi lá ọjà lárúnlá bámúbámú lẹ yó ẹ ò bébí ń pamọ ẹnìkan nítorí o ẹ̀ ń hùwà ìkànnì.